torí pé ẹ̀ láìkì mi yẹn ló ṣe lè sọ fún ìyá ẹ̀ wípé èmi ni mo lóyún inú ìyá ẹ̀ kọ́ mọ̀ pé yẹ káwọn máa kẹ́ oyún mi àbí so ẹ̀ wá mọ̀ ọmọ ẹ jẹ́ kóyún mi bàjẹ́ igi àkọ́ṣẹ́ tèmi so mo ye stress tí mo go through kó tó lóyún so mo ye bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ bí mo ṣe ń làágùn kó tó di kóyún dúró sára ẹ̀ àwọn fámìlì yìí wá boyún mi jẹ́ ah, mo mọ̀ pé òṣèré ni oyún mi ò lè bàjẹ́ oyún yẹn ò bàjẹ́ oyún yẹn wà nínú ẹ̀ torí tí oyún yẹn bá bàjẹ́ gbogbo ẹbí yín máa bàjẹ́ o gbogbo ẹkú tó ń sun bí wọ́n máa kéle yín o wọ́n máa kírun everyday nínú ilé yín ni o.